verydarkman ti ṣàlàyé ohun tó tún máa ṣe fún Bobrisky o ta ni verydarkman verydarkman náà ni ẹni tí ó sùn àtìmọ́lé làbújá lórí ọ̀rọ̀ kan tó pa òun àti Tonto Dike àti Ìyábọ̀ Òjó pọ̀ lórí ọ̀rọ̀ Mohbad tí ó sọ àwọn nǹkan kan nípa àwọn tá a dárúkọ yìí ni àwọn ọlọ́pàá bá fi ragbá ọ̀rọ̀ ó lò bíi ọjọ́ mélòó kan ẹ̀kọ́ tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rìlíìsì ẹ̀ ní báyìí wọ́n ti wá release ẹ̀ nìyẹn ó tún ti wá jáde o ẹ̀ lórí ọ̀rọ̀ Bobrisky nínú fọ́nrán kan láti rí ibi tí very dark man tó jẹ́ influencer yìí ló ti ń kìlọ̀ fún àwọn olówó ọlọ́lá kan tí ó ṣeé ṣe kí wọ́n relate mọ́ Bobrisky pé ẹ wo ẹ má dá sọ̀rọ̀ Bobrisky o àsìkò tó jáde yìí ni àsìkò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ arrest Bobrisky lórí pé ó ń ṣòwò náírà báṣu báṣu ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ very dark man yìí ó sọ àwọn ohun tó ní lọ́kàn láti ṣe fún Bobrisky nílé ẹjọ́ e eh, Idris Okuneye tó èèyàn mọ̀ sí Bobrisky tó jẹ́ popular Nigerian crossdresser náà ló ti sọ pé òun jẹ̀bi ẹ̀sùn tí àwọn EFCC fi kan òun pé òun ṣòwò náírà mọ́kumọ̀ku ẹ̀ tí wọ́n sì fi ẹ̀sùn money laundering kan ní Federal High Court lẹ́kọ̀ọ́ ilé ẹjọ́ yìí ti sún ìdájọ́ ẹ̀ sí April nine wọ́n sì ti pa láṣẹ pé kí Bobrisky ṣì wà lọ́dọ̀ àwọn EFCC títí di ìgbà náà nígbà tí ìgbẹ́jọ́ ń lọ Bobrisky ní òun mà kábàámọ̀ o fún gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun ó sì bẹ̀bẹ̀ fún àyè lẹ́ẹ̀kejì láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn followers ẹ̀ lórí social media nípa òfin tó de bá a ṣe ń tọ́jú owó náírà bá a ṣe gbọ́dọ̀ ṣe owó náírà yánmayànma. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Agbẹjọ́rò Bobrisky bẹ̀bẹ̀ fún ohun tí wọ́n pè ní non-custodial sentence tó túmọ̀ sí pé kí wọ́n má fi Bobrisky sẹ́wọ̀n kàkà kan fi sẹ́wọ̀n eh, láti jìyà ẹ̀ṣẹ̀ wípé kí wọ́n jẹ́ kó san owó ìtanà kó san fine kí yẹn jẹ́ ìjìyà ẹ̀ tàbí àwọn nǹkan tó bá jọ mọ́ wípé à ń san owó ìtanà ju pé kí wọ́n wá jù sí ẹ̀wọ̀n lọ. ilé ẹjọ́ rí gbogbo fọ́nrán tí àwọn EFCC mú wá eh, nípa Bobrisky níbi tó ti ń náwó ní patí tó sì hàn gbangba pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn àwọn ẹ̀sùn tí wọ́n tún fi kàn náà ni pé kò lè ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn irú iṣẹ́ tó ń ṣe irú bísínẹ́sì tó ń ṣe àti àwọn owó tó ń wọlé sí i lọ́wọ́ ẹ̀ ní báyìí wọ́n ti sún ẹjọ́ yìí sí April nine fún ìdájọ́ kí wàá ní Verydarkman lòun máa ṣe lórí ọ̀rọ̀ Bobrisky níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ wo àfi kí ẹ lẹ́nu ẹ gbóhùn tó sọ. all right they don arrest Bobrisky you understand um, first things first Mr. Blue Audi Mr. Lamborghini Mr. Pinnock Estates for Lagos um, I know say you be big boy you get plenty connection but I wan advise you you see this matter be a little piece of advice no make any call o oh. you understand if not na this one go drown you. No say they do code there now this one go bring you out and everything where you get you go lose out you don't understand you don't understand the friend of my enemy now my enemy oh wallahi na abuja deal oh. <laughs> but light and tala you go lose everything so just come on you and do as if you know see say they carry out you understand just day your day now you know what is funny they say Bobrisky get connection all the people in dey connected to the local go make any very dark man lórí ọ̀rọ̀ Bobrisky ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ ó máa connection reach. <laughs> I wan know your connection your connection will finish <laughs> It will finish <laughs> now why did they arrest him simple very simple now. Is it not? It's abuse of Naira now. They spray Naira, they match match the Naira. Why would they be doing that? Under uh, section 21, subsection 3 of the CBN Act of 2007, it says that if you uh, manhandle the Naira, it is a punishable offense. So that's why they arrested it. Very small thing. The fine is 50,000 Naira, pay it. But then again, yes, you know that... Um, do some other thing i'll still send another i'll send reports you understand i'll send another reports come again you know in the spray dollars in the in the pack heap of dollars all those bundle of money you know the house and everything now guys i suspect money laundering i suspect it so another petition will still be filed <laughs> never five people that don't have anything to lose you see this one room una go learn one lie una go learn <laughs> una go learn that's number one number two in your large right if na me wallahi talai eh, you get luck say i know even the outside when all that thing dey happen because me like this i go push the agenda dem no go watch that your film you understand you dey do as if you no know what you dey do dem no go watch that film that money where you take to that film to say at the outside, oh yeah yeah yeah with all your sons that that film i no sure say go amount because i don't see any reason where you carry best dressed female give a man it was a deliberate act when they come kick against her because people no talk you for no talk when they kick against her come and like so just a publicity stunt <laughs> i sold my two cars ah. <laughs> i borrowed money da da da da da after you cry finish you still go carry the bobrisky go do meet and greet nigerians let me tell you what is funny that you people don't know. It's all these celebrities where they see. All these things where all these boys, they do. You understand? All these Gabrielism and don't say they no know. Don't say they know they see the negative impact of what these boys they do. But you know the problem, if they talk against them, they no go give them American visa. I know say Nigerian celebrities, they prefer American visa past the future of their children. As they did like that, so they go rather carry their sons of 12 years old, give man, main man, main man post. May they give them visa that may they no reach the America. America are the ultimate price for them. They will do anything to get that visa. Now, why these people know if you talk? Don't be safe all those Bobrisky, you know, all those any boys, all those ones. Don't be safe all those people they near them. They know they feel something that they feel them now. But what? Guess what? Guess what? They no go fit talk. Because the, the mentality where those Yankee people don't put safe, you talk against these things, you know, that it is a problem. Now, see, what people don't understand is this. If man want to knock man in business, oh. You understand? Everything you want to do is your business. My only problem is no carry and come public, come the display am. Now where me and you go get problem. I not get problem. If my own they do me and you no get problem. It's the public display. No be say I be saying, I no be saying to. Oh. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.